sáré ẹ máa fojú di nǹkan. hello sky a ní mo ti wà níbẹ̀ sẹ́ ẹ parkway auto clinic of course ibẹ̀ ni mo wà yìí náà ah, ọmọ ayé o ti ń pẹ́ jù o. ẹ dúró yóò gbọ́ nǹkan tí mo sọ ni a ní mo wà ní parkway auto clinic parkway auto. Sky. ọmọ see me see wetin dey happen for Lagos o. Oh. mo kọ paul and sis ọmọ wọn ti gba báàgì mi ṣá. Eh? mo dẹ̀ sọ fún ọmọ náà ti ń yájú o mo kàn dé kòsí ìsìn wọn ti sáré fèkó wọn mi. ní junction yìí. ọmọ èmi máa fi òkè ọ̀dàn wọn o. ẹ ṣé ọmọ kan ló ṣẹlẹ̀ ẹ má jà sọ̀rọ̀ yẹn ń bẹ já lọ. já lọ já lọ já lọ. I believe you Sky. ẹsẹ̀ kọkànlélógún ó ní gift la wọ́n ti la. ẹ dúró òun náà ni òun ni. báàgì mi nìyẹn lọ́wọ́ ẹ̀. ẹ tó gba báàgì lọ́wọ́ ẹ̀. òun ni báàgì ẹ̀rù báàgì mi. báwo ló ṣe débi. ẹ̀mú ni mo fi mú bẹ́ẹ̀ ni ó ń láti lọ dúró dè lọ́nà ni ẹ̀mú ló mú mọ́lẹ̀ bóyá wà yẹn kò níbi tó ń lọ. akọni ẹ̀mú ló mú. ẹ̀mú ló mú. kò sí problem ó lè ní jẹun pa ah ah ah sky o ṣe máa pa ṣorí bó ṣe ń wo òun yẹn upcoming olè ni ṣé bó lè làwa náà. ah no no a kì í ṣe olè. lexi kí làwa. arm rubber ni wa. Eh, international inter arm rubber làwa interstate. bọ̀ ẹni tó gbé báàgì rẹ̀. báàgì rẹ̀ ẹ fi lè ẹ má stress àwọn. lóyún náà kọkọ tó ti jí démi kọ́lé. dúró àbí kọ́lé. àwọn àdìgbà ẹ̀ náà jí. mo bí bó ṣe wà yẹn anybody tó bá mẹ bí ẹ tó bá kúrò bí ó lọ ewu ẹ̀ ká. ó no time. What's there? Get out! Get out! Where's the money? Where's the money? Jack! yín ìgbà wo làkànní dé àárín wa tó fẹ́ máa pín owó fún wa tá làkànní gangan náà ẹ jẹ́ kí mọ̀ kí ló ṣe fún ìjọ yìí wá ìgbà máa ń lọ fún iṣẹ́ tí àkànní máa dé tó máa sọ pé òun ló mọ̀ máa pín owó fún wa bẹ́ẹ̀ bá mọ̀ máa sọ fún mi olè ló máa ń ní sùn olè ló máa ń ní sùn ẹja máa ní sùn ah ah let's see why you dey talk like this now ṣé bí màá ti bá lè bí làṣáì làṣáì yìí àkànní so bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kú anybody here for na like you want láti gbà tí ak ti join wa láti upgrade ẹ̀ẹ́dẹ̀lì ẹ̀ẹ́dẹ̀lì bá mi argue ẹ̀ never lọ fi sọ gbogbo tó sọ yìí. Sky Lexi kan tí yóò yẹ àlàyé ẹ lọ kí ni pẹ̀lú Sky káwa méjèèjì tó lè jókòó bí a sign akọni wọn á ní nǹkan parí. kí lè rí akọni tó quality the best quality ti ru ayé láti lè já olè kó tó lè upgrade ó wà lára kùn sọ fún mi ta nínú wa lẹ́yìn kò yìnbọn lẹ́yìn kò payàn kò sí nǹkan tó tún lè ṣe tí àgbọn ní ò bá ní quality ta fẹ́ lára ẹ̀ wá yóò sọ fún mi kí alákọ̀ọ́ni akọ̀ọ́ni ní best quality àti kàtọ́ra wa tí ò yẹ lóòótọ́ ni ṣùgbọ́n wà bẹ́ẹ̀ lẹ́dí right bàjẹ́ àgbékalẹ̀ ní ìkọ̀dá Ah, làkọ́ni dé ṣé kákọ́ni tó dé àmà ṣiṣẹ́ ni ṣé àmà pín owó ni ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ mi. ànígbàgbé ẹgẹ́tì ànígbàgbé ọ̀rọ̀ àmọ́ ayọ̀ rẹ̀ náà ẹ sọ fún mi èwo náà yìí méjèèjì ẹ lè bá mi á gbé ṣé látìgbà tí èkejì jọ ìwà ṣé àwọn upgrade ṣé à upgrade jọ tí ò bá join wa ṣáà ní upgrade ni àbí ojoojúmọ́ kọ́ ni èèyàn ń dàgbà sí ni ojoojúmọ́ kọ́ náà ń gbọ́n sí ni kí ló ṣe yín náà ṣé ìwọ ò ní ṣó lórí mi sọ fún mi báyìí o ò ní ṣó lórí mi. ẹnu kan ló fi jọ lórí. kò sẹ́ni tí ó lè ṣó lórí. ẹnu kan ló fi jẹ́ olórí. ẹnu kan ló fi ṣó lórí. sẹ́ni tí ó lè ṣó lórí. ṣé mo bá ẹ̀ sẹ́ni tí mo lè bá gbogbo wa la mọ̀ pátápátá ń pé tí ó bá dé ojú ẹ̀ ń ṣe ná mo ní kó jáwọ́ olóòjáwọ́ ó ṣe ya létí lápá ọmọ báyìí. ẹ fi ilé ìfà mi létí sáà mi ní ṣerú ẹ mọ sáà. orí òkú. sọrí sà. gbanu orí burúkú ẹ sùn. sọrí sà. o lè bẹ o lè bẹ bẹ sí àbí. aṣọ aṣọ aṣọ lè bẹ. bọ́ọ̀sì bọ́ọ̀sì bọ́ọ̀sì. àbàwọ̀ bọ́ọ̀ yìí ti stress wa gan-an ẹ jẹ́ ká pa àwọn bọ́ọ̀ yìí a ní waste time lórí ọ̀bọ̀ yìí. 相助。Tọ́ ló sọ. Ó tọ́ ló sọ. Ó ní retentive memory. Mo rántí mo ní mi ò ní fọwọ́ ara mi pa. Ṣẹ̀dẹ̀ mọ̀ mi promise me. Gbogbo nǹkan tí bá ti sọ pé máa ṣe bẹ́ẹ̀ ni máa ṣe. Àbí máa work it out. àbí kí ló ti fẹ́ jẹ́. bó ṣe máa all the time nìyẹn. ó máa work it out ǹsẹ́ you promise mo promise I just. time. Can you drop that girl? I'm sorry. And how many times you mo sọ fún ẹ pé kó wá bed? mú bọ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́? Come on, ẹ̀yà ni mí, ọmọ tí bá bí ó di dandan kó jọ mí, tájànàkú bá bímọ tí ò bá jọ ọmọ ẹ̀kọ́ fọmọ ilẹ̀. Bọ́ọ̀ ni mi ò fẹ́ gbogbo eléyìí nínú ilé yìí ibi iṣẹ́ kọ́ ló wà náà kí ló ti bọ̀ wà lórí tébù. nítorí pé mo lọ fún operation lálẹ́ àná ni òun ni bọ́ ṣe wà bẹ́ẹ̀ i'm sorry about that. oh dad did you kill the bad guys. of course i did. wow <laughs> oya adele eh. ẹ go to your room. mo ah, ah. bó ṣe rí ìbéèrè àfi bíi bàbá ẹ. o ṣe o ṣe. ó ní gbogbo ilé yóò tẹ̀ lọ́rùn kò tẹ̀ lọ́rùn because mi ì fẹ́ ṣe ikú nínú ilé yìí mi ì fẹ́ ṣe ikú nínú ilé yìí please just keep your weapon to yourself. Oh. It's okay, it's okay. Má I'm sorry once again. Is that fine? You're sorry, you're sorry, you're sorry. yà sórí yà sórí náà ni? Wo wo wo wo tó bá ti mọ̀ pé òní lè ṣe ti wá nínú ilé yìí tó fẹ́ máa jẹ́ káyà tèmi àtàwọn ọmọ já bóyá ká padà Why are you talking like that? Ṣé bàṣẹ jọ ń gbé ìkó dùnmọ́ ẹnu ni? Of course ó dùnmọ́ mi. Ẹ nà ó. Iṣẹ́ ikú mi ìfẹ́ nu ilé yẹn ẹ̀rù ń bèmí àtọmọ. Ọkàn balẹ̀ ẹlú bọ́mọ yẹn sórí bó ṣe ń ṣe yẹn èmi ló jọ iṣẹ́ mi ló fẹ́ iṣẹ́ mi ló fẹ́ mú. ọmọ mi ò ní mú ṣe ẹ kí ló dé ọmọ ìyá mi méjèèjì bàgbẹ́ kò ní jẹ ah, eh, eh, eh, ọmọ tí ọmọ tó sọ. àbọ̀ṣe ọmọ bíbí náà ìyá àti ẹ̀ lájọ́ mú. <laughs> kẹ́ wá mọ̀ pé kò sígbà táwọn ò lè rán package. àtọ̀sán àtòru kò sígbà tó mọ ilé tiwa ò lè rìn ẹ láti stress ara yín. yes caesar kesari you no go better for them you be one person wey dem dey call local government iwọ the Kogi state ceo ole amrobas international plc Olori ní ẹ kò dẹ̀ ń ṣẹ́jú ẹ̀ over rugged over dogged over wicked everything pa ẹ over ni already die Sorry. look me well my name na sky i already die i dey with you wá ṣeré. ìjọba káfàtà kesari ọba ló kàn gbogbo nílé anybody irú mọ́lẹ̀ tí gbogbo ayé ń sáwà bá wọn tó bẹ́ẹ̀. kesari. tọ́lẹ̀ àpárá alága ilé ọ̀rọ̀ wọn ni wọ́n lé lé ọ̀pá ó fi hàn wọ́n bá wọn lè dúró pariwo jáda láwọn. káyéésì o. nàmí bí késàrì. yẹ́sì. ọ̀rọ̀ inú wo ni Matthew twenty two verse twenty one ó ní ẹ fi ti késàrì ẹ fi ti Caesar wọ́n ti Caesar má bà àwọn ẹ. bíbélì ló sọ bẹ́ẹ̀. ẹbí sọ pé fi gbogbo ohun tó bá jọ mọ́ tó lùwà fún un. jésàrì lórúkọ mi. jésàrì. apákan ẹfun apákan sùn apákan ṣó apákan àjẹ èmi apákan kú apákan ọ̀run. gbogbo ilẹ̀ mọ̀nà pé ọmọ tó bá wojú òun á Nami be Kesari. Nami be Caesar. So we have Fiti Kesari. Kesari! parler On a tous pété la vie vous pas Pensez que vous n'avez pas Sat everywhere. Sat. No time, no time. No time, Sat everywhere. Sat. No time, no time. Go, go, go. Go. Careful, careful, careful! ọmọ tẹ àbábí ẹyẹ níjọ ọmọ tẹ àbábí ẹyẹ níjọ adóòrì ọkì iṣẹ dáká èyí bàbá arákò nínú igbó késàrì ìwọ ni bàbá wọn késàrì ìwọ ni bàbá wọn késàrì ìwọ ni bàbá wọn késàrì ìwọ ni bàbá wọn kẹfìtì késàrì fún késàrì ohun gbogbo lè rọpò lágbólé yín. ẹ̀yin ọmọ ọlọ́nà ẹ̀yin tẹ́ mọ ìfun tó wà ní òun adìyẹ. Who is Kesari? Who is Sky? Bali, Laro, mo gbọ́ wípé Kesari gbọ́dọ̀ sí ìlú náà sí kí ló dé tó ṣe terrorize ìlú yìí ẹ kọ́kọ́ dá mi lóhùn àwọn tí mo béèrè yìí. irú ọ̀rẹ́ ńlá ní Kísárì àwọn agbára débi tí wọ́n wá agbára dé tá a bá ń gorí aró aró máa dáró tá a bá ń porí àlùkò àlùkò á máa kó sùn bí mo ṣe ń sọ lọ́wọ́ ẹ lọ́wọ́ ìbọn ó ṣeé ṣe kó máa gbọ́ ògùn kan tá à ń sọ. ó ṣòro kọlu o ṣé kékeré lẹ pé ni kó tó lè fòrò jẹ CEO armed robbers association ó ní nǹkan tó rí ọmọ ọ̀dọ́ ògiri babaláwo ni bàbá ẹ̀ ṣùgbọ́n bàbá ẹ̀ ti kú tó bẹ̀rẹ̀ olè jíjà kò tí ju ọdún méjì lọ ìdí nìyẹn tó fi ń pè ní akẹ́yìndé kí ló wáá fẹ́ ẹni kí ló wáá fẹ́ lóòótọ́ náà èmi ò tí ì sọ̀rọ̀ rí o ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé ẹni tó ń sìgbà ò lówó lọ́wọ́ of course torí owó ló ṣe ń jalè. bẹ́ẹ̀ ó fẹ́ràn owó gidi gan ẹ wá ní kí ló wá nínú owó yìí with due respect sir késàrì ìrètí yín o ẹ̀yin ní kẹ́mi bẹ́ẹ̀ ṣe máa ṣe tí késàrì fi máa pọ̀ sókè rẹ̀ jà. ta ni ó wà mú kò sí kí ẹnìkankan má mú nítorí pé informal connection ni o. èmi tí mo rí ẹ̀gbọ́n mi lè fẹ́ràn mi gidi gan. mo understand nǹkan tó ń sọ but the only thing tẹ́mi ń try láti sọ ni pé ak forty nine yẹn at least ṣáà jẹ́ kí yẹn jẹ́ bíi eleven pieces àbí twelve lẹ́yìn yẹn kò fi tó kulẹ̀ fa wa. Késàrí bàbá ọmọ tuntun ń ṣàkópa jẹ tẹ bá fẹ́ fọ́ọ̀tì máa kó débi kíákíá. kí wàá ló ń da ìdúró. ẹ ẹ kò má ní láti fún mi lówó díẹ̀ sí. na wetin dey cause problem between me and you be that kí ló ń ṣe ẹ níwájú Késàrí ìtumọ̀ ṣé Késàrí ra ọ̀rọ̀ ẹrù lọ́wọ́ ẹ̀rí ni tí yóò fún ẹ lówó. I wonder o. ah it never happen before. it never happen before why you come dey talk like this now you wan supply nǹkan tó ní kó supply wàá dẹ̀ gbowó tó bá ti wá ẹni wàhálà bàbá. Eh, kí sáré bàbá tọ́lẹ̀ bàbá mo láì bẹ́ẹ̀ bí ti ṣe ń lọ but inú mi máa dùn tí a bá pọ̀ jù báyìí lọ because ó ní àwọn information kan tí mo fẹ́ pass. wà sórí ẹ pé ṣá. àwọn tó jókòó síbi òtí ló pè wọ́n ni àwọn oníwọ́mẹ̀. láàrú láàrú this guy bro right here one on one is allowed now. Yeah. Oh, baby! ọmọ ẹ yìí. ṣe é bẹ̀. ìsáàgì ló ń bọ̀. Fàájì ń ọ̀rọ̀. Ó ga jù ẹ lọ. Wow. Yes. Yes. Ló ṣẹlẹ̀. Iṣẹ́ wà nílẹ̀ o. Yes. Ó yára. Yes. Mo jẹ́rìí ẹ̀ mo bọ́ kí tí bá ti rí ẹ bẹ́ẹ̀ yóò ṣọ́ bàjẹ́. Ẹ sábàbà, ìdán yẹra mọ́. I not say the girl na sabi girl. Yes. I'm up in information I'm sure. Yes. Hey ladies, what's up? We are fine. Ẹ má worry o, ọkọ gbogbo yín bọ̀ very soon. Baálé á tó débí. Wait, wait. So, Baálé ló láwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. Why you talk like this? Ọmọ òun lọkọ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta, ọmọ mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ mọ̀ sí. Ayé ti ní understanding, ayé ti dùn gan sí i máa wo tiẹ̀. ó fẹ́ sún ọ papọ̀ bí ẹja ni tó máa sún ọ wíri bọ̀bọ̀ yìí ó fẹ́ para ẹ̀ ní. ibi tó bá wà ló fẹ́ bà lọ. ẹ <laughs> fi lẹ irú èèyàn tó ń fẹ́ ẹ ti wàhálà. ránṣẹ́ pé ẹ lè jẹ́ mi èmi ló yẹ kí wá bá yín ní hòtẹ́ẹ̀lì yìí àmọ́ ojú ni alákànfi iṣọ́ rẹ̀ dítè késàrì ni mo send sórí fóònù tó rẹ̀ ẹni tí ò jẹ́ kí a fi ẹ̀dọ̀ lórí òróró sùn ni lórí ọ̀rọ̀ késàrì mo ní IG ṣe bá kọmíṣánná ọjà lórí ọ̀rọ̀ késàrì òun ni kọmíṣánná ṣe bá èmi gan fún ara lára mi jà àǹdí ayé mo ti rí pé o ti ṣerú kan báyìí rí òun ló jẹ́ kí n ránṣẹ́ pè ẹ́ pé kó o tún wá bá mi ṣe lẹ́ẹ̀kan sí mo dẹ̀ mọ̀ pé o lè bá mi ṣe mo ní mo ṣe ránṣẹ́ pè ẹ́. We made oath upon taking this job to be faithful, loyal, and honest, and also to serve our country with all our strength. We would never relent. Ẹ̀yin ẹ̀kọ́ jẹ́ kí n meet gbogbo àwọn tó bá yẹ kí n meet lórí ọ̀rọ̀ yìí ọlọ́run á lè bá wa ṣe. ní orúkọ jésù ní agbára ìjẹ jésù ọlọ́run mo wá fi ọkọ̀ mi lé ọ lọ́wọ́ ìwọ ló ní igbá tá a bá fi lé ọ lọ́wọ́ kì í fọ́ awó tá a bá fi lé ọ lọ́wọ́ kì í fàyà ìwọ ló ní ká béèrè ìwọ yóò sì ṣe fún wa olúwa mo béèrè ní wákàtí ọwọ́ yìí pé iṣẹ́ tọkọ mi wà lolúwa jẹ́ kó rí gbà mo dúpẹ́ kó ti bọ́ sí olúwa ẹ ṣé olúwa ẹ ṣé lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. Ah, ìgbà wo lẹ wọlé. ìgbà tó ń gbàdúrà ní kíkankíkan ni mo wọlé. báwo wà ní ṣó ti bọ́ sí. ṣebí wọ́n ti conclude nú àdúrà ẹ̀ pé ó bọ́ sí i ó máa bọ́ sí ló máa rí mi tí mo forí rọ̀ sẹ́yìn bí báyìí ó má jẹ́ kí n parọ́ tán ẹ̀ wọ́n tún ti refuse mi o. ẹ wo nǹkan gbogbo ẹ ló yé Ọlọ́run gbogbo ẹ ló yé Ọlọ́run. sori èmi ti mọ̀ pé nǹkan tó máa sọ nìyẹn àbí wọ́n kọ́ gbogbo ẹ̀ ló yọ lọ́hùn tàbá máa sọ anything gbogbo ẹ̀ ló yọ lọ́hùn ẹ má jẹ́ kí n parọ́ tán ẹ̀ ó ti sú èmi o ó ti sú èmi o ìgbàgbọ́ tèmi nú ọlọ́run dẹ̀ nìyí ó ti ń fò lọ tó bá ń gbọ́ efi le ìgbàgbọ́ mi ti ń fò lọ o. ẹ má jẹ́ kó fò lọ agbójúlọ́ lọ́hùn kì í dúró fún un jẹ́ ká gbọ́. ṣé wàá ó kè ṣá dáàmú lóò sórí ẹ pé ṣá. ẹni kíkúrú ni tó sáré kò ní gẹ́fẹ̀ẹ́ kankan kò kí ń gbólóṣó ẹ̀kí ń jáde àbí táwọn ọgbọ́n ẹ̀sẹ̀ máa fún ọ̀sẹ̀ ló jẹ́ káwọn lọ sí tó alágbára ńlá ni késárì òun lẹ́gbẹ̀ẹ́ ìfọwọ́lẹ̀ jẹ́ o mọ nǹkan tí késárì fi ń ṣàgbára. rárá o ṣùgbọ́n mo gbọ́ pé wọ́n ní ìlú òṣùgbó kan fi ń ṣàgbára. Um, mo rí i pé ọmọ kìsàrì dàda kò sùn gidi ẹ sọ fún mi ṣé ọ̀nà ti tẹ̀lé wọn lọ package kan ní yàrá ẹni. Um, mo ní nǹkan kan ṣe feel free. information tẹ bá nílùú wọn mi ní kẹbi àtẹsọ fún mi kẹdẹ ṣe kíákíá nínú wọn lápẹtẹ àwọn ènìyàn fún ẹ láti lọ. ọ̀rọ̀ ẹ yé mi mo rí i pé o ò tiẹ̀ fọwọ́ kan ọtí ẹ̀ rárá. kí ló dé ẹ̀rú báyìí wọ́n á yí ooru mọ́ àwa lọ jábọ̀ sí lọ́wọ́ àná. àmọ́ mo fẹ́ rán ẹ sí késàrì sọ fún pé ẹni tó jó ní ifọ́ tí ifọ́ tú kiri wọn má jó léjìgbò kó má bàa yàgbé owó aṣọ njọ́ tí èmi Yáyọ̀lá aka ẹ̀jẹ̀ tí bá fojú kan Késárì ìjọ yẹn ló máa jẹlẹ̀. wọ́n ní tí o bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú obìnrin tó bá jẹ́ kúmọ́lú jẹ́ pé ikú bá kọ́ nílé o kí sáré kí ni díẹ̀ kan tó fi jalè. nítorí pé ìgbàgbọ́ èèyàn ni pé gbogbo èèyàn tó bá ti ń jalè ló ń láti lè rí sí tó ṣe ń jalè. anyway kò sí reason kankan tí mo ṣe ń jalè but fine reason tó wà nítorí pé mo kàn ń jalè nítorí pé mo fẹ́ lówó mo ń jalè nítorí pé mo understand pé ìlú yìí kì í favour àwọn ìlú ṣòro that is it. díẹ̀ dágbára mi lọ́nà tó bá ń ṣàn tá a bá wá rí igi tó fẹ́ dí àgbàrá tèmi lọ́nà especially igi bí irú tiẹ̀ irú wọn máa ń bá àgbàrá mi lọ́nà nítorí pé olè tí mò ń jà yìí nǹkan tí mo rẹ́dì fún. késàrì ọkùnrin késì. option méjì ló ní. really. option one. jáwọ́ nù olè jíjà lè fara ẹ lọ́lọ́pàá lọ́wọ́. Yes. Uncle. Yes. Option number two. Tó bá jáwọ́, èmi ni màá ṣekú pa ẹ́. Èmi Késárì. Ṣé àwọn àgbàlagbà tó súnmọ́ wọn sọ fún ẹni? Wọ́n sọ fún ẹ pé ẹnìkan kì í palẹ̀ ẹni tó bá lóun fẹ́ palẹ̀ irú wọn nílẹ̀ pa ẹnìkan kì í pọ́ ọmọ gidi. èmi késàrì apákọ̀ ẹfun apákọ̀ oṣù apákọ̀ oṣọ apákọ̀ àjẹ́ èmi apákọ̀ kú apákọ̀ àrùn. mo nífẹ̀ẹ́ ni o ká ní kì í ṣe pé mo láìkì ìbúbọ̀ yìí ẹ̀jẹ̀ sars ká ní ṣe bẹ́ẹ̀ ni mi ò bá ti pa ẹ̀ ti pẹ́ ti pẹ́ ẹ̀wọ̀n ọ̀ṣà ọ̀ṣà kì í torí pé ẹ̀kọ́ ti pa ti pẹ́ tó o pa mí èmi yáyọ̀lá aka ẹ̀jẹ̀ èmi ni màá padà pa ẹ̀. mo ṣe ń lé ayé ta wà ní ìwọ tí máa pa èmi ṣé kò mọ bóyá ń lọ ni ṣé òòrè èèyàn sọ fún ẹni èmi késàrì èmi apákan ẹfun apákan ẹfun apákan sùn ọmọ tó bá wojú ọ̀ràn ọ̀làbù. yes. èmi rò bí peace ló bá wà lọ ṣe ní ká ṣe meeting but ọjọ́ Jímọ̀ ló ní ìyàwó kí wọ́n ń jẹ́ àkínyẹ̀wò. ìsáré tá lè pààyàn lọ́jọ́ Friday who talk that kind of wey you wan. níwájú àwa ìwọ́n sọ pé ẹ̀yẹ kò lè gbẹ́jà tó wà ní orí tẹ́ ẹ bá ní information tó dáa á gbẹ́jà méjì dọ́ọ̀gù pọ́n ní ṣùgbọ́n lọ́bọ̀ ìwọ́n náà mọ́ ọjọ́ ọlọ́jọ́ ọlọ́pàá ọjọ́ ọ̀tá ló fún ẹ̀gbọ́n yẹn kò ní dá fún ẹni Yes. Yes. Yes lẹ́sàárì kó wá ní máa fi ṣe ìgbéga lẹ́nu iṣẹ́. oh oh yes àbí nǹkan tó sọ fún ọ̀gá ẹ̀ nìyẹn pé wàá pa èmi késàrì <laughs> anyway tí wọ́n bá rí òkú ẹ lẹ̀ wọ́n máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. promotion náà ló yes. ó yí because I need that promotion. kó wá ní máa fi gba promotion. ní tí o bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú obìnrin tó bá jẹ́ kúmọ́lú á jẹ́ pé ikú má kọ́ nílé o kí sáré kí ni díẹ̀ kan tó fi jáde. nítorí pé ìgbàgbọ́ ẹ̀yìn èèyàn ni pé èèyàn tó bá ti ń jalè ló láti fi rí sí ẹni tó ṣe jalè. anyway kò sí reason kankan tó mo ṣe ń jalè fine reason tó wà nítorí pé mo kàn ń jalè nítorí pé mo fẹ́ lówó. mo ń jalè nítorí pé mo understand pé ìlú yìí kì í favour àwọn èèyàn ṣòfò that is it. bẹ́ẹ̀ dágbára mi lọ́nà tó bá ń ṣàn tá a bá wá rí igi tó fẹ́ dí àgbàrá tèmi lọ́nà especially igi bí irú tiẹ̀ irú wọn máa ń bá àgbàrá mi lọ ni nítorí pé olè tí mò ń jà yìí nǹkan tí mo rẹ́dì fún ni. Késàrì. ọkùnrin ló ń ké sí. option méjì ló ní. really. option one. jáwọ́ nù olè jíjà kó dẹ̀ fara ẹ lọ́lọ́pàá lọ́wọ́. Yes. wọ́n ń Yes. option number two. tó o bá jáwọ́ èmi ni màá ṣekú pa ẹ́. èmi Késárì ṣé àwọn àgbàlagbà tó súnmọ́ wọn sọ fún ẹni wọn sọ fún ẹ pé ẹnìkan kì í palẹ̀ ẹni tó bá lòun fẹ́ palẹ̀ irú wọn nílẹ̀ pa ẹnìkan kì í pọmọ lágídí èmi késárì apákọ̀ ẹfun apákọ̀ oṣù apákọ̀ oṣó apákọ̀ àjẹ́ èmi apákọ̀ kú apákọ̀ àrùn. mo nífẹ̀ẹ́ ni o ká ní kì í ṣe pé mo láìkì bọ̀bọ̀ yìí ẹ̀jẹ̀ sars ká ní kì í ṣe bẹ́ẹ̀ ni mi ò bá ti pa ẹ̀ tipẹ́ tipẹ́. ewu òrìṣà àṣàkì fòkó wọnú omi bẹ́gà torí bóyá ẹ̀kọ́ ti pa mí ti pẹ́ tó pa mí èmi yáyọ̀lá aka ẹ̀jẹ̀ èmi ni màá padà pa ẹ́. E. kò ń ṣe nílé ayé tàwa ní ìwọ ti máa pa èmi ṣé kò mọ bóyá ń lọ ni ṣé ọ̀rẹ́ èèyàn sọ fún ẹ èmi késàrì èmi apákan ẹ fún apákan ẹ fún apákan sùn ọmọ tó bá wojú òrùn ọlábòlò. yes. èmi rò bí peace ló bá wa lọ ṣe ní ká ṣe meeting but ọjọ́ Jímọ̀ ló ní ìyàwó kí n máa ń jà kí n yìnbọn. Kesari táwọn sọ pé àlè pààyàn lọ́jọ́ Friday who talk that kind thing wéré ni wọ́n ní. níwájú àwa ìwọ́n sọ pé yẹ kó lè gbẹ́jà tó wà nù omi tẹ́ ẹ bá ní information tó da agbẹ́jà méjì gọ́ọ̀gù pọ́líṣì mú nọ̀bọ ìwọ́n nọ̀bọ. ọjọ́ lọ́jọ́ lọ́lọ́pàá ọjọ́ àtàlọ́ fún ẹ̀bọ̀n yẹn kò ní da fún ẹni tó fún ẹ̀bọ̀n. Sky Sky yes you know as e dey go now yes you know say water na threat blood na im be action yes Oh, òǹṣọjọ ọjà. Kesari hmm? ìwọ ni màá fi ṣe ìgbékalẹ̀ lóṣẹ́ oh oh yes àbí nǹkan tó ń sọ fáwọn ọ̀gá ẹ̀ nìyẹn pé wàá pa èmi Kesari <laughs> anyway tí wọ́n bá rí òkú ẹ̀ ńlẹ̀ wọ́n máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. promotion náà ló kù. yes. ó yí ẹ̀ náà. Kesari because I need that promotion. Il y a de ma fille de promotion. tó ń ṣe valentine's day you. ọ̀tọ̀tọ̀lọ́rọ̀ ọ̀tọ̀tọ̀lọ́rọ̀ ìwọ kankan ló ṣá. ká tó gbé ní ojú ẹkùn láì o. ìwọ ọ̀pá kan ẹkùn apá ìwọ ọ̀pá kan ikú ah sísá mi eh? ẹ pàdé wọn. tani. bọ́dá kan ní of course. ah akọni. Ah. yes wọ́n ṣe kúrò níbi báyìí sẹ́yìn ni in fact fowó tán fún mi. ó dẹ̀ ṣe lọ́nsìn ni. àwọn wa surprise gbà tẹ́lẹ̀ pàdé wọn gan. mi ò pàdé ẹ. bọ́ọ̀nì tẹ bá dé pé kẹ pa wọn ó dẹ̀ sọ̀gbà tó tún máa padà wá. ọ̀tọ̀ mo sọ fún mi. mo fẹ́ get to go down. all right i'm coming. yes ma'am. fi já bá olè já. ta ló fà olórí burúkú yìí ni sínú ah! ọ̀bọ yìí olórí burúkú ayé ni ẹ pẹ̀lú àwọn olè wẹ́wẹ́wẹ́ oṣù tó máa ń jalè yìí yẹn tí ó yẹ kó lè ẹ máa jolè lólè lè. yes bali for your gene jọgbọ mi for your gene for your generation lọgbọ tó mi like that olórí burúkú. na you na you na you ọsà. o ti ma bá mi sọ bẹ́ẹ̀. ṣé ìwé ni jọ ti ta bá mi lọ fún

lójú aláta gbọ́dọ̀ sí òfin àlùpà ìyá parada. ọ̀gá ẹ má yọ ọ̀gá ẹ má yọ ọ̀gá ẹ má yọ mo ṣe kí sáré o mo ṣe kí sáré ọ̀gá o ọ̀gá ẹ má yọ mo ṣe kí o mo ṣe kí o ọ̀gá ẹ má yọ mo. ọ̀gá ọ̀gá ẹjọ́ ẹjọ́ mi kò mi Ah, ọ̀gá ẹ báyìí mo ṣe késàrì ọ̀gá. ọ̀gá mi ò ṣe késàrì ọ̀gá mi ò ṣe késàrì. ọ̀gá mi ò ṣe késàrì ẹ bá ń bẹ ọ̀gá mi ò ṣe késàrì ọ̀gá mi ò ṣe késàrì. ọ̀gá ẹ máa yí ọ̀gá ẹ máa yí ọ̀gá ẹ máa yí ẹ máa yí ẹ máa yí. Ah! ah, ah. ṣe ń jẹ́ olúwa torí náà lẹ ṣe ń jẹ́ olúwa ẹ lè ṣe ẹ lè wí ẹ lè wí ẹ lè ṣe. ọkọ mi ṣe ti ṣe tán. Ah, bẹ́ẹ̀ ni tíṣẹ́ ò bá pẹ́ ni ẹnì kan kì í pẹ́ṣẹ́. ṣẹ́ṣẹ́ àgbàgbọ́ kọ̀ọ̀kan gbàgbé kẹ mi ò gbàgbé anything. ẹja sáré gbàdúrà ní orúkọ jésù ní agbára jẹ jésù. wo wo wo wo ní sùúrù sórí tàdúrà bá pọ̀ jù ń gbà mí ó máa ń fa bà ní sórí gbogbo àdúrà tí mò ń gbà lọ síbi iṣẹ́ sórí pé kò bọ́ sí i wọ́n á fẹ́ try new system kí n má gbàdúrà lọ síbi iṣẹ́ kí wá wo bó ṣe máa bọ́ sí i ṣó ti gbọ́ jẹ́ kí n tètè ah, ah. máa bọ́ sùúrù jẹ́ ẹ wà. ọkọ mi dúró ah, dúró díẹ̀ kò jẹ́ ká gbàdúrà kò tó lọ àdúrà dẹ̀ ṣe kókó ẹ ṣẹ́jú mélòó la fẹ́ fi gbàdúrà. mélòó ni mo fẹ́ sọ fún yín pé my time is more important than àdúrà now time is money adẹ ní ìdòwò ṣọmọ pé ó la máa fi ṣe gbọǹkan tá a fẹ́ ṣe inú ilé ni kí ló ń bá mi sọ náà. bébí àdúrà náà wà important ìgbà mélòó la máa fi gbà. mi ò sọ fún ẹ pàdúrà wà important but lọ́wọ́lọ́wọ́ báyìí time mi wà important jàdúrà lọ. jẹ́ ká sáré gbà báyìí. ó mọ tó ṣẹlẹ̀ tí n bá ti dé padà gbogbo àdúrà tá a bá fẹ́ gbà àmàgbà ṣó ti gbọ́. ṣáàdúrà ń sá lọ ni kí ló ṣe wọnú ilé lọ wọ́n mò ń lọ darí mo ti pẹ́. kí ìjẹ́ ká sáré gbàdúrà gbòógì ọlọ́run aṣáájú ẹ̀. ètò ètò ètò ètò ètò. ẹ̀mẹ́yìn ẹ̀mẹ́yìn ẹ̀mẹ́yìn. ọ̀gá kí sáré lélẹ́yìn sá. mo sọ fún yín ah, mo sọ fún yín pé kẹ́má yìí. Ah. Oh! ojú kí sáyé lárí lójú ẹ̀ sá. ṣẹ́ra mo sọ fún yín pé kẹ́má yìí mo mọ̀ pé kò ṣe kẹsàrì. Oh. ọ̀rẹ́ mi téèyàn bá ń gbàdúrà ká má rìn àrìn fẹsẹ̀ sí i kéèyàn sáré ṣe àmì ni o bá a lè fẹsẹ̀ sí ìwò lílé báyìí torí ọlọ́run. bẹ́ẹ̀ ni o a lè fẹsẹ̀ sí ńlá gbà lílé yìí o. àfikọ́lọ̀ máa fi ṣe ẹ̀ṣọ́. àmì o ah! mo dẹ̀ sọ mo sọ fọkàn mi o mo ní kó jẹ́ ká gbàdúrà tó bá jẹ́ kó bá jẹ́ ká gbàdúrà ó bọ́ sí kí ilé ìmọ̀ ṣẹlẹ̀ ó bọ́ sí kó bá gbà wẹ̀wọ̀ ah! orí mi burú o. Ah! èmi làkànní àwọn kan tí kì í bẹ̀rù ìṣíwẹ́wẹ́ ẹja lálẹ́ odò. èmi làkànní àwọn kan tí kì í bẹ̀rù ìṣíwẹ́wẹ́ ẹja lálẹ́ odò. àmọ̀kẹ́ ni mò ń béèrè mi mọ̀ bóyá wà nílé. mi ò mọ̀ bí ọ̀wọ̀n ànulẹ̀ sá. joshua lè bá mi wọ̀. okay sir. all right thank you. Ah, ó ṣe màá yá Thank you so much. Oh, Come on now. Ewu làbọ̀ wá dúró síta. Every time tó wá síbi wàá kọ̀ dúró síta. Ilé ní ilé ẹ̀ náà ṣe bí wàá dẹ̀ wọlé. Tó ṣe é kí n ṣe ni mò ń kọ́kọ́ ṣe yẹn. Hmm. Bá a ṣe fi kọ́ mi nìyẹn, ìwọ náà mọ̀ tó ṣe ń lọ tẹ́lẹ̀ hmm. <laughs> So báwo ló ṣe fi kọ́ ẹ? Ẹ ti mọ̀ pé bá a ṣe <laughs> Okay, ṣe lè wọlé ń Of course. Of mm. course. Mm-hmm. Àbúrò ẹ̀ nǹkan. Hello? Lárò. Mo sì mú wa pa. Ah, èmi ẹjọ́ mọ̀ ọ̀dọ̀ tó máa jókòó lé kí ló tiẹ̀lẹ̀ báwo? Owó mi ti bá tèmi lọ, mo ṣe níbi tó ti bá mi tèmi. <sighs> Question yìí ti fẹ́ pọ̀ jù anyway mo wà lóòótọ́ ẹ̀kan èmi ń jayé mi ń ṣeré pẹ̀lú àwọn sísí mi sọ́tọ̀. wà ìwọ láńgẹ́lì tó fi sọ mi ni àbí kí ni tiẹ̀ láàrú ó dẹ̀ ṣe tiẹ̀ kí n ṣe tèmi ewu ni gbogbo jáìjà ti ọ̀rọ̀ yìí. ò ní gọ́gùn lórí fóònù ẹ kò sáàtì ibi tó wà because reason tó fi ń bí mi léèrè ò yé mi ọmọlọ́mọ ti lọ gbádùn ayé ẹ ó ti lọ ibi tó wù ú ìwọ òde sọ̀rọ̀ ẹ̀dí késàrì kó máa control lójú kan náà tó wà ẹ́ kó já ìjà ti lórí fóun jọ dàbọ̀ bẹ́ẹ̀ ni mí lára kí ló dé gan. ẹ wo kí lẹ́ ń dúró ṣe kí ni bá mi sọ̀rọ̀ kí lẹ́ ń dúró ṣe. ó lọ́rọ̀ kan tèmi àti ọ̀rẹ́ mi ti ẹ̀ ń sọ. ṣé mo lè gbọ́. Ah, of course ó kàn fẹ́ mọ èyí tẹ máa fún wa ni. gbọ́. bẹ́ẹ̀ ni mo fẹ́ mi èyí tẹ máa fún wa. ẹ ya wèrè ni ah, tí òun ò bá mọ̀ mí ṣé wọ́n ò mọ̀ mí ni ìgbà tí wọ́n dẹ̀ mọ̀ mí kí ló dé tí wọ́n ò lè sọ fún ẹ mọ̀ pé torí mo ṣe mú wà ní. ó dá mi tàbádé yìí sórí òkú kò kì í sanwó òpó sí gbàyè òkú ń sanwó òpó sí ó yá ẹ máa tún gbogbo nǹkan tẹ wọ máa wá make sure wípé ẹ máa wà ń bí pẹ̀lú mi látàárọ̀ dalẹ́ máa tún wá tì yín mọ́ bí máa lọ́ọ̀kì kọ́kọ́rọ́ máa sọ fún wọn lóòótẹ́ pé kí wọ́n fi yín lẹ̀ fún ọ̀sẹ̀ kan máa sanwó ẹ̀ ó one two ẹ máa túra. Ah! ah ẹ̀ ń béèrè iye tèmi máa fún yín lọ́wọ́ mi. Ah, torí mo ṣẹ̀ mú. wàá fi rí ṣe lónìí. ìsìn tó tẹ̀ ti dé báyìí sí orí àti ẹ̀ pé gbogbo wàkúwà tó ń wù yẹn wá ti ọwọ́ ọmọ ẹ báyìí wá ti bọ aṣọ ọmọ ah, ah, ẹgbẹ́ ìjọba ọ̀gbàgbàkúgbà ìwọ gan ti kọ́gbọ́n sìn. àǹtí mi ládìgbà mo ti lọ tí mo ti dé èmi gan mo ti di àtúnbí gbogbo ìwà pálapàla yẹn mo ti wá wẹ̀rẹ̀ rẹ̀ rárá ọlọ́run ní jẹ́ irú ẹ̀ mọ́. màá ní o sọ bẹ́ẹ̀ o mọ tó ṣẹlẹ̀ tó bá di bíi next week tuesday or something wá rí mi kí fún ẹbí two hundred thousand. two hundred thousand. yes. ṣọ́ ẹ wà mí ṣọwọ́ yẹn wà bí. ó wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ olórí burúkú ni ẹni. òun ojú olè òun ojú olè àbí. what be that. make we quickly move eh? make police no post us for here. Eh? make police no post us now make we do quick labẹ we just do. ṣe fẹ́ lọ gbọ́lọ́pàá wa ni o fẹ́ lọ gbọ́lọ́pàá sẹ́nu tẹ́mi ti rọ̀ wọn bí ọlọ́pàá náà dákó wá síbi ṣọ́ fẹ́ gbọ́ ṣọ́ fẹ́ gbọ́ anybody tó bá wọlé nu géètì kò yín pa kò pa straight. láyé ni wọ́n ṣe pé fún báàgì obìnrin mẹ́fà lójúmọ́ bá ìbọ̀wọ̀ ìbá rẹ̀ ó ní sky ló gbà lọ́wọ́ ẹ̀ àìsílẹ̀ kísàrì ṣá ló fa gbogbo shit tó ṣe láì ṣe bẹ́ẹ̀ ni. message me last week. Light up! Light up! Bá mi gbójú sókè lásán. Ìbá gbóhùn yín lásán. Hello, Laro. Sky where wo mo lọ ra nǹkan ni wàá rí mi sí mo ń bọ̀ mo ń bọ̀. bàbá gbó tí sọ́kè lásán. dọ́kà àti ìjọ ti lọ ẹ̀wù kẹ́wù kẹ́wù kí. kí ni ṣe é wọ́n ti ṣe é ah! wá. ọkùnrin àbíjọ́ ọmọ tuntun máa rí ẹ báyìí àbíjọ́ ogun la fẹ́ ṣogun ìyá ń dágbé bàbá yẹn wà ìdí kan ni. Hmm? Hmm? mo ti sọ fún ẹ pé very soon ìyá ò ní dágbé mọ́ bàbá ò dẹ̀ ní yẹwọ́ mọ́. how soon how soon mo fẹ́ mọ̀. very very soon. o sure. I'm very sure darling. I cannot wait o. Mm? most times o bá ti lọ máa I understand baby. all right love. love you. love you ma. Mm. Go take care of yourself. Okay. My care, All right. All right, darling. All right. jẹ́ kí mi máa wẹ̀ nú nǹkan tí mo wù ẹ̀ pé láwọn ọmọ kan ti ń tó lẹ̀ eléyìí for this week next one ọ̀pá wọn ah màdà kò sí nǹkan tó dùn tó. ah ṣe fẹ́ gbọ́ hmm. ayé ti ta pout. o o o ṣé torí pé kò sí késàrì nílé láyé ṣe gbẹ ló ṣe gbogbo oṣù tó ṣe yìí. kí ni késàrì fẹ́ ṣe fún mi tábà lọ operation ti máa rọmọ tó dùn máa pè máa bá ṣe ìwọ náà mọ ẹ máa pariwo ẹ máa pariwo máa ṣe tèmi ah kí ló fẹ́ ṣe. Ah, ìgbésí ayé òun ni má jẹ́ owó ẹjọ́ ó pè mí bẹ́ẹ̀ mi ṣe ń wú yẹn. tó máa pa mí sí i sọ pé bá ti ń wọ ọmọ jẹ òkè ń wọ ọmọ nú. Ah. àwòrán ẹ àwòrán ẹ o. kò sí wèrè sára. Ah! Felix o ti ní látọ̀ o mo fi ìpàtúkú sáwọn ni. mi ò lè kú sáwọn forget that side abeg wey sky. sky like how ló ṣe ẹ̀gbọ́n wọn lè pariwo sky. ẹ̀gbọ́n mi ò lẹ́jọ́ ọkọ̀ tó fẹ́rẹ̀ jọ bó ni sky wà. wà kí ló ń ṣe ẹ kí ló dé tó bá fẹ́ rí sky ìwà dẹ̀ ní sùúrù dẹ̀ ń pariwo. olórí burúkú yẹn ìbólóbó tó wà òun ọdún lẹ́bí ò dẹ̀ ń pariwo ta ni wéǹde tí bá gbá ìdí ẹ̀jẹ̀ ayọ olórí burúkú yẹn ni tó bá lọ ẹ̀wọ̀n tó bá dé wọ́n ló bá já ọkọ ni. ẹ̀gbọ́n ẹ má fojú àná owó pọ̀ ẹ má fojú àná owó pọ̀ ẹ bọ́ra bọ́ láṣọ ṣẹ̀gbọ́n ẹ mọ ọdún tí mo lò lọ́rùn six years mo ti graduate ẹ̀gbọ́n sky. baba ayé àkọsí. sky olórí burúkú yẹn wà ní ok ṣe fẹ́ gbọ́ sky jẹ mi lówó ẹnà èmi àti sky àjọṣe deal woman kan kí sky fún mi ní owó tèmi wọn ò fún mi ní owó tèmi ó bẹ̀rẹ̀ sí ní pé wọn up to date wọn ò gbé kọ́ mi torí ẹ̀ ló jẹ́ kí n wá wọn wárí bá. sky sọ fún mi pé wèrè tó dúró yìí ó ń parọ́ mọ́ ẹ. kí ni ẹ wó ìṣẹ́ lọ́wọ́ kan. òpùrọ́ gbéṣẹ́ wá fún mi mo lè ṣiṣẹ́ náà ó ń wù mí kí n má fún lówó nítorí iṣẹ́ yẹn owó tí mo expect kọ́ mo rí ń bẹ̀ ẹ wò mí náà èmi sky màá ṣiṣẹ́ pẹ̀lú àbólóyè burúkú ni èmi àti ẹ ṣiṣẹ́ iṣẹ́ ló máa tẹ́ fẹ́ ṣe wèrè ní ẹni ló wá ń disturb fún mi ló ń pè mí ló ń pè mí ló ń pè mí tó ń pè mí yẹn tí mo gbé kọ́lẹ̀ ṣé o mọ̀ pé mo fẹ́ fún ẹ lówó ni o ṣe wá wá síbí olóyè ayé ayé ò ní da máa wèrè yìí níwájú àwa ìwọ wa ń kilẹ̀ pé wọ́n ti lò six years lẹ́wọ̀n ẹ̀wọ̀n six years kò ní dá fẹ́ni tó free ẹ̀ no go better for am nineteen years ni mo lò ní má ti mọ̀ èpè èpè ló máa pa ẹ́ máa lórí burúkú ìjọba ibi tí ìwà àti ìyá ẹ tó máa ń tẹ̀wà kan yìí ibẹ̀ kọ́ mo tún wá mú ẹni. onígbàgbọ́ mi mo train ẹni mo kọ́ ẹni jalè first wallet first wallet tó jí lóyìnbó èmi kọ́ mo sọ fún ẹ pé kò pikipiki èmi kọ́ mo kọ́ ẹni olóṣì olóṣì ni ẹni now listen owó yẹn wà nílẹ̀ o àmọ́ mo ní fún ẹ. my money. mo ní fún ẹ the only condition tó máa mú mi fún ẹ lówó yẹn ni pé wàá sọ fún mi ṣé o ti register sí association olè. No wàá sọ registration form tó rà wàá sọ nọ́mbà ẹ̀ fún mi chairman unit yẹ gbogbo yẹn tó bá tilẹ̀ answer bó ti wà association. tó bá ti mọ̀ pé yes eléyìí ti di confirm am rubber màá fún ẹ lówó yẹn báàlì bá mi bí bóyá o ti register bí báàlì bí. bọ́dẹ̀ ẹni ṣe o register sí association wa. ẹ bèrè lọ́wọ́ wọn. kọ́bìlì ọ̀tá ni tàdá yìí sàn ìtàlọ́gà ẹ̀ ní unit wo ló wà. kọ́mọ́mọ́ yẹ gbogbo kówó rẹ̀ lọ owó tó ti tòmí náà tí wọ́n bá. wọ́n sì dájọ́ awéré kókó wéré dànù. owó tó ti tòmí náà. wéré àwọn pàdé mi jẹ ìgbà. lọ́wọ́ ṣìkúròmíjọ́ ṣìkúròmíjọ́ bẹ́ẹ̀dì kọ so wọ́n ń kọ́ tiṣẹ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ òun ṣiṣẹ́ lẹ́yìn tiwa àwa ò mọ̀ ó dẹ̀ ń dájẹ́ wèrè ni ẹ ṣé gbogbo ohun tó kó sí yàrá gbogbo ohun tó ń kó kiri wọ́n kọ́ ló dájẹ́ ni kí lè bàbá yìí sọ gan-an tẹ́mi bá ṣe tán pẹ̀lú ọmọ tó bá ló fẹ́ jẹ́ máa fún ẹ láàyè. ọlọ́mọ jẹ jàjẹkù. ẹ ẹ wo àwọn ọmọ tó ń wò yẹn àwọn náà gbé búrẹ́dì wá àti kínní. bàbá ìbò láìpẹ́ máa ń ṣe o bá ṣé kí ló wà ní pé kéèyàn rán sólò ó lè ń wò mí lásọ̀rọ̀ so because Kesari know the house now you go cut job you dey do side by side abi hmm. kò sí wèrè kò sí wèrè ṣé màá jẹ́ màá rán ọ̀nà ẹ̀ ní àgbẹ̀ mo kò lo mo ya wèrè gan. ṣé ọmọ mi ṣe ní ìdòwò ni. mo ya wèrè gan. ṣé ọmọ mi ṣe ní ìdòwò ni. mo lè lè. lókìlì ọ̀pọ̀ ẹ̀ àwùjá pé mo ní kó fi bẹ́ẹ̀ délé ilẹ̀ ó ń ṣe èrè ni. òwò ló máa fi bẹ́ẹ̀ tẹ́tì mi. mi fún ẹ ní mi fún ẹ. bẹ́ẹ̀ ló máa fi tẹ́tì mi. mi ò fún ẹ ọmọ ìrẹ̀jẹ̀ mi bá ṣe lérò gbé bẹ́ẹ̀ lọ àfẹ́ mi. ìwé Mátíù orí kejìlélógún ẹsẹ̀ kọkànlélógún. bẹ́bí wo tó bá bínú ju báyìí lọ ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ bọ́sù mo fẹ́ kó mọ̀ pé kò ń ṣẹ̀bi èmi náà kò ń ṣẹ̀bi mi. kò ń ṣẹ̀bi ẹ. yes. ṣé ni ló ti ń fún mi ní series of excuses mo ń lọ kábọ̀ ló sọ fún mi láti last week kó tó di pé mo rí ẹ lálẹ́ yìí jọ ṣíwọ nìkan ni sars ni abẹ́mi nìkan ni máa kọ́ fẹ́ sars ní ọkọ̀ kí ló dé tápọ̀ bá ṣe ṣan á ka sórí ni ah, ah. ṣáfìtì ẹ kó bá tèmi. n fi fara babes okay okay má bínú lẹ́ẹ̀kan sí and mo promise ẹ tí n bá ti parí case tó wà lọ́wọ́ mi ma resign. una today abeg free me. mo mean it this time around honestly mo mean it. èmi lè ṣe ń sọ yẹn fún. Oh, ọ̀nà dàtí mo yín fẹ́ fi gbàgbúrò. ah mo yín ma gbàgbúrò ó máa gba àbúrò in fact alẹ́ yìí ni màá stamp ẹ̀ i'm telling you màá bìí. tó jọ sọ. tó gbìn ọtún bá gbòòlù yìí ni mí kí ni ká ti gbọ́ irú òṣèlè rẹ̀ pé òní wàá rọ̀ mí irú òṣèlè rẹ̀ a lè pín owó ìsinmi jì ọmọ bọ́ọ̀ n rẹ̀ láti cooperate n ò ní sọ fún ọlọ́pàá kankan just between us please. wọ́n ń pè ẹ́. yes ayé ò ní dáa olórí burúkú lélẹ́yìí òtọ́tún bá wọn ta ló jẹ́ ó wà níwájú késàrì òun pẹ̀lẹ́ lọ́tún olórí burúkú ayé ò dẹ̀ lè dáa owó táwọn àwọn gbogbo pé kò tí tó wa tẹ̀bí dọ́là fún kó sínú báàgì látàrọ̀ tí mo wo pé kò tí tó wa hmm. owó tó ti tọ̀ ee lẹ́sìn à owó tó ti tọ̀ wa lórí ká tó fọ iṣẹ́ wo kò máa dúpẹ́ lọ́wọ́ láì mi ò tó náìsì èmi fẹ́ jẹ́ ká gbélé yìí ká jílé yìí lọ. Ah, eh. ó bá wa ń jílé a máa ń filẹ̀ lásán lẹ̀ ó bá sùn nínú ilé ẹ̀rọ apá nípa orí ilẹ̀ lóṣù sí àti jílé lọ ó yẹ kó máa dúpẹ́ Man, first of us go down low kódà lò. ìyá àti ní kò lè sá ọ ti sá ọ àti ní kò lè ju tọwọ́ ẹ lẹ ọ ti ju tọwọ́ ẹ lẹ. ṣe báyìí. àwa yìí kí ẹ ká máa lóra àgbo yìí o tún fagbọ pẹrẹsì ọmọ. bá a tó wú mi I swear, if I hear my boy from mouth again, I'll, I'll go in and buy. I'll go for my head. Ah! èmi Ọ̀túnba. ọmọ tẹ a bá bí ẹyẹ níjọ ọmọ tẹ a bá bí ẹyẹ níjọ adé orí ọ̀kí iṣẹ́ tẹ́kẹ́ kìnìún lábẹ́ ẹranko nínú igbó késàrì ìwọ ni bàbá wọn. késàrì ìwọ ni bàbá wọn. ìwọ ni bàbá wọn. késàrì ìwọ ni bàbá wọn. ìwọ ni bàbá wọn. késàrì ìwọ ni bàbá wọn. ẹ̀fìn ti késàrì fún késàrì. késàrì ohun gbogbo lè rọgbọ lágbóyè yìí. owó di pépà dollars in the paper o confam do o sky dọ́là ìwo ló ń sọ pé ó di pépà ó dá mi lójú pé kò kí n ṣe owó tèmi àti ẹ̀rọ ọ̀gbìn tí mo dẹ̀ ti sọ fún ẹ pé lẹ́yìn tí mo bá pè tí ń fún yín tán mo fẹ́ lo owó yẹn ni ó dá mi lójú pé dọ́là yẹn kọ́ ló ń sọ bòde. òun ni ti òun lélẹ́yìí gbogbo ẹ̀rẹ́ dọ̀tí bá tó confam ẹ̀. bọ̀sá ọmọ ni tó ṣe máa sọ fún mi pé ó di pépà ṣé orí làlẹ́ kẹ́mi ni. èmi kan kọ́ la bá mo ṣe fẹ́ mọ̀. so what's the meaning of all this. Kesari i no know na me suppose to dey ask you èmi náà kì í máa bèrè lọ́wọ́ ẹ̀ àná ti di pépà. ó ti yé mi pass ẹni tá a rọ̀ bìyàn ire ilé ayé tẹ̀yẹlé ni ire ọ̀run tẹ̀yẹlé náà ni anamútọ́ka. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ Ọ̀túnba. kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí owó tí èmi ké sáré wá jí nílé ẹ lánàá tí owó náà fi dé pépà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwùjá àwùjá àwùjá àjẹbàsọ. ológì ní pèkúté ń lérí pé adẹjọ́ ológì ní kì í ṣe ọ̀ràn tí èkúté ń pa tó ń di kéésì. àṣẹ òrìṣà ẹnu mi àṣẹ òrìṣà ẹnu mi èyí tí bá wí òun rí àgbà àṣẹ òrìṣà ẹnu mi. bẹ̀rẹ̀ bí ìjà ẹni ò mẹ́kun ló ní gbéra ojú ẹkùn késàrì àmọ́ táńtó. ẹni bàbá ẹ wà pa bàbá bàbá mo ti mọ bí tí késàrì ń jà sí o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pápá obìnrin ti mu <laughs> pápá obìnrin ti mu àmọ̀ká lórúkọ gẹ́ yẹn ọmọ ìlú orílẹ̀ ni wọ́n ló ti gbalé fún gẹ̀ẹ́ ní anífowóṣe street bẹ́ẹ̀ ni sà bó ti ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀nà ilé gẹ̀ẹ́ ló ń lọ báyìí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ ni sà <laughs> ẹ ní sà ẹ sà ẹ ti eh, owó tẹ promise mi <laughs> ah, ẹ ṣe sà ẹ ṣe sà láìsàn bàbá láìsàn láìsàn <laughs> bàbá ah, ọlọ́màjẹ́ kéètì mo ṣe ìkó ohun mi o pẹ̀lú náà wọn bad nigga ni mi wọn mi ń play game. ìwé mímọ́ ìwé Mátíù orí kejìlélógún ẹsẹ̀ kọkànlélógún wọ́n ní ká fìtí kẹ́tàrí fún kẹsàrẹ́ ẹ̀yà tí wọ́n sọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀la lọ́rọ̀ kẹsàrí bó bá wọlé ìjọ̀gbọ́n dé kẹsàrí ìwọ kankan. àmọ̀kẹ́ bó ṣe ń ṣe mí kò yé mi o má jẹ́ kí n parọ́ fún ẹ ẹ̀rù ń bà mí kó má lọ jẹ́ pé odò ìfẹ́ fẹ́ gbé mi lọ tódò ìfẹ́ bá tiẹ̀ wá ń gbé mi lọ ṣé bí màá mọ ibi tó fẹ́ já mi sí ìfẹ́ tí mo ní sí àmọ̀kẹ́ níṣẹ́ ló ń peléke sí lójoojúmọ́ hmm. tí onífà bá jí wọ́n á jí wọ́n máa kí Fatima àmọ́ tèmi bá jí olólùfẹ́ mi àmọ̀kẹ́ ni mo máa ń kì ní gbogbo gbà hmm. <laughs> àmọ́ ẹ̀rù tó wá ń bà mí ni pé ṣé bí mo ṣe nífẹ̀ẹ́ àmọ̀kẹ́ làmọ̀kẹ́ náà nífẹ̀ẹ́ mi. of course even much more than you can ever imagine. for real. i love you. Eh, ẹ tẹ̀dú náà gbogbo poem tó ń kà sí mi létí ṣé àròsọ ni àbí orí kà níbì kan. Hmm. gbogbo nǹkan tí èmi ń sọ pátápátá ló wá láti inú ọkàn mi. wow. tó ṣe rí gangan ni mo ṣe sọ <laughs> jáde sounds nice. ṣùgbọ́n ìtọ́ wá ń ṣe mí ni pé ṣé lóòótọ́ ni gbogbo èyí tí wọ́n ń sọ yìí ló wá láti inú ọkàn yìí. Mm-hmm. Hmm. yep. ǹjọ́ rántí òwe yorùbá kan tó sọ pé ìfẹ́ ta ní sẹ́yẹlé àtẹ̀dìyẹ ojú kápá kájẹ lọ. Um, meaning ọlọ́pàá ni ẹ tí wọ́n fi ràn yẹn láti wá mú ìmí késàrì tèmi ṣe lẹ tèmi ṣe bẹni pé mi mọ kankan tèmi dẹ ń wẹ láti tẹlẹ. àbí wo mọ̀ pé tí òkú bá kú láyé àkàlà máa ń gbòde ọ̀run mọ́ ni. sinmi ọ̀gá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ fọkàn ẹ balẹ̀ sórí késàrì tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ alágbára ó pọ́síbù kó máa gbọ́ wa bá ṣe ń sọ̀rọ̀ kírú ẹ̀ má lè ṣẹlẹ̀ mo ti ṣètò bí ó ṣe lè gbọ́ wa tí ó dẹ̀ ní rí wa. ṣé lóòótọ́ ọ̀gá. bẹ́ẹ̀ ni mo sọ fún ah, un. so ọkùn balẹ̀. ah thank you sir mi ní parọ́ fún yín ṣe rí bí mo ṣe ń bọ̀ báyìí mo kàn ń wájú mo ń wé yín náà i was just <laughs> really scared but ẹ bá sọ pé kò sí wàhálà then let's keep the ball rolling sir. good sinmi. sir. mo fẹ́ kó bá wa track kí sáré hmm. kó o dẹ̀ hand over ẹ lé ìjọba lọ́wọ́ very very happy mo mọ̀ pé o lè ṣe torí pé o ti ṣerú ẹ̀ rí. Um, first of all, thank you very much, sir, for having so much trust in me. Ẹ ṣé mo dúpẹ́ sá. Lóòótọ́ alágbára ni Késàrì jẹ́, bọ̀ mo nígbàgbọ́ wípé kò sí ẹ̀dá kan tí Ọlọ́run dá tí agbára Ọlọ́run ò ká. Orí mi ẹlẹ́dàá mi á dẹ̀ tì mí lẹ́yìn. I will track him down and hand him over. I believe you. Thank you, sir. God bless Thank you, sir. Thank you. God bless Yes, sir. Jọ, jọ kí sẹ́rí, jọ mo sọ fún ọ, mo sọ fún ọ, mo ní dandan ni kì í ṣe o, mo ní mi ò fẹ́ ṣe. Àìmọṣẹ́ kan ọmọ orogun náà ló jẹ́ kó torí bo nígbó náà. Mo kú o, mo kú. Ká ní kì í ṣe pé mo nífẹ̀ẹ́ ni lóòótọ́. Ká ní mo rántí pé mo ti mọ̀ ẹ́ tipẹ́tipẹ́ ti wọ̀n mi kí n Mi ò pa ẹ̀ dànù but trust me mi ò pa ẹ́ rárá nítorí pé ó máa wúlò fún mi. àṣẹ òrìṣà inú mi àṣẹ òrìṣà inú mi èyí tí ń bá wù ọ̀pọ̀ ni ọmọ nígbà àṣẹ òrìṣà inú mi. tí iná bá rí omi á gbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ láti ẹnu òní lọ kó gbàgbé èèyàn tó jẹ́ kò gbàgbé ibi tó ti ń bọ̀ kò gbàgbé àwọn tó rán ẹ wá nǹkan yẹn kan ṣoṣo máa rántí ni pé èmi Késárì apákan ìfún apákan sùn èmi ni ọkọ ẹ èmi dẹ̀ ni máa ṣọkọ lórí ẹ dálẹ̀ bóyá dìde sókè. Man, give me the kiss. ọ̀jọ̀ oh, fẹ́ gbọ́ ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ti là ó máa sáré àpapà dúdé ni o ọlọ́run bá ṣe wà yìí ibi tá a wà lé ní tí mo ti ń jayé tó bá ti di bí abí ìrọ̀lẹ́ máa tó gbé ìjà wáyé lápọ̀n ẹ máa fún ọlọ́run. <laughs> Ah, ọbẹ̀ ìjayé òwe tó ń pa ẹ̀ ó yá wa o ó ti yé àwọn bá rẹ̀ ṣe wà wá ló yà gan mm-hmm. àwọn ọ̀rẹ́ láti túṣu lé sàlẹ̀ kòkò kò lè sí kó tó kàn wá nǹkan ẹ jayé nǹkan tí màá kọ́ bẹ̀ ni wípé já wa sí i sọ fún wa bó ṣe ń lọ káwọn ayé má bàa fi iṣẹ́ ìbá wa náà. ọ̀yà ọ̀yà ọ̀yà jẹ́ ń já yìí ẹ wò àgbà tí mo ti mọ̀ pé olódodo kì í lẹ́yìn nínú iṣẹ́ wa yìí mo ti ń jayé ọba ni mo ti ń gbádùn gbádùn gbádùn squad ni mo wà. ọ̀nà òtórí pọ́ńkọ̀ mi lọ́rùn sẹ́ẹ̀ ó ti wáyé ọ̀rọ̀ yìí máa já yín sí i ẹ jọ ẹ lọlé ẹ lọ́rùn ẹ lọ́rùn. wo gbàgbé ọbẹ̀ já ni má jà rù já wa tán náà jẹ́ ká wọn bó ṣe ń lọ nà wọn jẹ́ ká náà jẹun ká ká ká ṣọ́pọ̀. ẹ ti rẹ́dì ọ̀rẹ́ ẹ̀yẹ ń já yín tán ó ti tóbi ọjọ́ bíi mélòó kan tí mo ti wà lóòótẹ́ òtẹ́ẹ̀lì mi wà mo fẹ́ sọ ọ́ dílé ni mo ń gbádùn bí <laughs> bọ́ẹ̀ tó bá ti dáwọ́ la ẹ wá kẹ wá bá mi má já yín tán. ó ti yóò kéré ìkan tó wà lẹ́yìn ó tó pin ẹ̀jẹ̀ mú fún yín ẹ̀jẹ̀ mú fún. ẹ̀rọ ah, ah, ah. wà ní. àdáyé dáyé ò lè fò ó yá sílẹ̀ ṣé a máa bá a ti lóye ní sísè sílẹ̀ àgbà ìlóye ìyá sílẹ̀ dáyé sílẹ̀ dáyé dáyé. ọlọ́run ìyá mi ní bàjẹ́ ọlọ́run yẹn fún ilé ẹsẹ̀. gbà wọlé ni. wọ́n ní ẹ sọ fún ọmọ tó ń fi iṣẹ́ ṣayọ̀ pé ìyá sì ń rí nǹkan panu lọ́wọ́ ni. tí ìyá bá panu tán ìyá ń bọ̀ wá jẹ ọmọ tó ń sá kiri. jáyé wọ́n fẹjọ́ ẹ̀sùn mi bó mo fi ọ̀rọ̀ ẹ sí pending nítorí pé mo mọ̀ pé ikú tó máa pa ẹ́ oúnjẹ ṣàwámà lọ́wọ́ àmọ́ báyìí ikú ti wá jẹ ṣàwámà tán ìwọ ló kù tó fẹ́ pa. aráyé aráyé ní ayé yín ẹ má fi gbogbo mi ṣeré wọn àgbààgbà náà ní péjọ kọ́ láwọn fẹ́ jẹ fún òkété àbí kan jẹnu àná ó ṣe wọ̀. a kì í fọmọ rẹ̀ fọ rẹ̀ ẹ má dán ọmọ rẹ̀ ẹ má tún yìnbọn rẹ̀ nǹkan máa ṣe é yín. Ah, ah, ẹ̀jẹ̀ kí kò bá mi ṣeré. Hmm. níwájú èmi késàrì apákan ẹ̀fọn apákan ọ̀sán ni wọ́n ti ń payà jọ. òkú ló nílé arọ́. níbo. èèyàn tó bá mọ Ṣàngó kò ní bọ́ya nínú. níbo níbo. àṣẹ òrìṣà ẹnu mi àṣẹ òrìṣà ẹnu mi èyí tí n bá wí òun ló mọlẹ̀ àgbà. kọ́kọ́ rò pé ń ṣe tẹ́lẹ̀ bọ́ ó ti sọ́dọ̀ tọmọ mi lọ́wọ́ báyìí. ara ń fu èmi náà bẹ́ẹ̀ ni ara ń fu mi láti bí ọ̀sẹ̀ kan sí ni kò ti pick cut èmi náà mọ́ I think she's getting tense. And I feel she has dropped the task. ẹ̀gbọ́n mi èyí tá a rí nílé ní tẹ́ẹ̀kan alátẹ̀kọ̀ wọlé just like that kí ló ń ṣẹlẹ̀. Ah, ṣe láìkẹ ni ṣé kò dáa ni. ah mo láìkẹ nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé ṣẹ́ni gbọ́ta líle ni nǹkan tó wá fẹ́ lè máa ṣe fún wa one by one àbí kílẹ̀ ni mo sọ. pátápátá gbogbo nǹkan tó bá fẹ́ ni kẹ́ béèrè. ẹ sọ dáàdi but dáàdi where is your gun. ṣé o fi ṣe ẹ ni àbí kí ni problem ẹ mo ní kó má máa sọ̀rọ̀ ìbọn nínú ilé yìí. ilé jàre ah, ah, fọmọ mi lẹ ṣé bí ìbọn mi ló béèrè. I will give it to you darling come on have it. <laughs> yé ah kí ló ṣe é. Are you okay? Something just struck me now. Um, ẹ má worry. Gẹ́gẹ́ bí permission, ṣe We need to step up our game. Mm. Yeah, let's achieve kíní together because tá bá jọ achieve it together Only oríyìn ló jọ magic from fún èmi Ah, ẹ. Ẹ̀gbọ́n mi kí ló ṣe yá? Ah, ẹ̀gbọ́n mi ìmúra ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi. sara èmi kì í ṣe ọkọ ẹ. Ah! tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ ni mo bá sọ̀rọ̀. èmi ni kẹsàrì apá kan fún apá kan oṣù apá kan oṣù apá kan jẹ èmi ni. Ah! kí ló tún ṣẹlẹ̀. pé mo fi iná sórí orí ẹ̀sùn ah, èmi You can take your time. máa jẹ́ mo sọ fẹ́ pé tí iná bá jókì tó bá jọ́pẹ̀ ó máa ń dá ọ̀nà sí ni tọ́jú ò bá pokò tó pọ̀ rẹ́ á dá àtòrí sí eré lásán ni mo bá yìí ṣe. take time. Báyìí báyìí. Ó tẹ̀ sáré parí kò sí ìjì. Kò ní take time. Hello daddy. Ah, ten minutes náà ló ń sọ fún mi o mo ti ń dúró de látẹ̀kọ́ ten minutes báyìí ló ń tẹnumọ́ pé òun ti fẹ́ débi báyìí bóyá kẹ́ bẹ́ẹ̀ mi náà pè ah, ok sir ẹ ṣe sir. ọ̀rẹ́ ṣé kò wà rísíkì láti máa gbé adúlówó ìkiri o ò bá jẹ́ kí dáàdi fún ẹ ní security tó wà máa tẹ̀lé àbọ̀ ọlọ́pàá ọ̀rẹ́ mi wo kò ń ṣe tuntun mi ṣẹ̀ṣẹ̀ máa gbé kiri jẹ́ ara máa ṣe bí mo ṣe ń ṣe yẹn. rówó ah, yìí pọ̀ o. jọlá. wọ́n sáré lọ bá ń gẹ̀ẹ́sì mi ẹ̀ dáhùn dáhùn dáhùn. ta ló rọ̀ fún yín ẹ sọ fún wọn pé késàrì. ẹ̀fìtì ò mẹ́kun lóní gbéra ojú ẹkùn késàrì. àmọ́ táńtó gbéra ojú ẹkùn láìsá o. twerk it twerk it twerk it twerk it twerk it twerk baby twerk twerk baby twerk twerk baby twerk twerk baby twerk twerk twerk twerk twerk yeah! kí ni tí mo like kí ni tí mo like hi o ní kí ni tí mo like ṣe mo rọ ọkàn. Ah, kò sáyè fún yẹn lẹ́nu. so i no fit get one mouth now. Ah, you no go fit later na. tó ní nǹkan tí mo like. no worry tó dẹ mọ later. anyway kí sáré kí five thousand dollars in fún ah. for a job well done. ọ ṣe gan. it's problem. sí wàhálà make i jar you now. okay. iṣẹ́ kan wà nílẹ̀ lálẹ́ yìí mo máa wà pẹ̀lú bọ̀bọ̀ yẹn lóòótẹ́ o màá ní kẹ́ ẹ máa bọ̀ tí kinní yẹn bá ti wà nílẹ̀ owó yẹn gbọ́dọ̀ wà nílẹ̀ bá ti wà nílẹ̀ àgbo kọ́ yìí náà já wa o ah, ah. já wa lẹ́sẹ̀kẹsẹ̀ o o mọ̀ ẹ́ kọ́ àwọn ò ní láti prepare láti lọ jálè ah. ever ready la wa wa ṣeré ẹlẹ so mo rọwọ́ kan. kò sí létà ẹ bá mi kíkẹ́ sáré pé mo appreciate gan. ó yára. tuẹ tuẹ bèbí tuẹ tuẹ tuẹ bèbí tuẹ kiri tí mo like. Sky tí o bá sọ pé nǹkan tí mò ń sọ kò yẹ màá tuntun sọ fún ẹ bóyá kò lè understand. the last operation ta lọ ìwọ ló gbé owó dání ìwọ dẹ̀ ni mo sọ pé kò ka owó ó jẹ́ kí n understand pé fifteen million ló wà nínú àpò ṣàkàtàgbé ṣùgbọ́n tó fún wa ní information jẹ́ kí n mọ̀ pé seventeen million ní gbogbo owó níbo ni two million wà sky o máa ń bìlẹ̀ pé wọ́n nìkan ló ní ìdè owó àbí. ṣó mọ̀ náà ni the last time tí mo travel tí mo kàn rìnrìn àjò díẹ̀ mo dẹ̀ warn everybody pé ẹnìkan kan ò gbọ́dọ̀ jáde tí mi ò bá ti sí nílé. sky mo gbọ́ pọ́nú jáde lọ court job mi ò kọ̀ bí ẹ léèrè rárá ni o. number three sky. akọni akọni akọni. akọni call me kesari nobody call me akọni. kesari níwájú ta ni kesari ni ẹ ń ta akọni lórúkọ níwájú tèmi má wà kọni o àbí wọn kọ́ ni akọni ìwọ bọ babaláwo ìgbà tẹ́mi ti ń jalè ó yìí ń gé ewé fún bàbá yẹn tí bàbá yẹn fi ń ṣe jazz fáwọn èèyàn olórí burúkú ni ẹni ó fẹ́ kí n pìtàn fún ẹni ó ti fẹ́ pé mò ń mú ẹni nílùú ẹ gbọ́ mi o ó ṣe bàbá mi èmi á take permission from you èmi sky kí tó ṣe nǹkan kí tó lọ fún operation ṣé wọ́n fẹ́ gbọ́ gbogbo nǹkan tó sọ pátápátá òótọ́ ni yẹ́sẹ̀ mi ni mo ṣe kí ló fẹ́ ṣe. ṣé kí mo ti ova lóyè àṣẹ ẹbí bẹ kẹsàn-án ìlú ẹ̀dọ̀ ọ̀tá ni. máa ń fún ẹ ní ìgbájú náà listen tó bá dá ẹ lójú ìwọ yọ bọ́ kúrò ìwọ yọ ẹni ọ̀dà ti kúrò ká ṣe one on one máa fẹsẹ̀ tu gbogbo ẹyẹ máa fẹsẹ̀ tu gbogbo ẹyẹ ṣe. ọlọ́run ló dé máa bá tiẹ̀ jẹ́ akọni sọpọnà ló máa bá mi kíìsì canvas mi ni wọn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ so tó bá yẹ pé èmi késàrè ló ń bá sọ̀rọ̀ ni. iwájú ta ni. o tó bá yẹ pé èmi apákọ ẹfọ apákọ sùn ló ń bá sọ̀rọ̀ ni. ọjà bí ẹ kó jẹ pàkọ la ká bẹ sí. ìṣúrù ṣẹfújà ìṣúrù ṣẹfújà òjò lọ. gbọdọ kàdé àbúrò gbèdé lé. èmi làkàn ní ọmọ ẹrù ìsín wẹ́wẹ́ ẹja lálẹ́ odò èmi lágbára ní bẹ́ẹ̀kì lọ igi tó bá fojú di mí ẹ̀bọ̀rà bọ̀ láṣọ ẹ máa fojú di mí ké sáyé mo jẹ́. báwo ló yẹ máa ṣe báyìí náà ẹ ṣé bó tó kó máa spend night pẹ̀lú yìnbó ló tún lọ. àríkẹ́ kò síbi kankan tí mò ń lọ ìwọ náà ló ní mi for today bó ṣe orí nǹkan tí mo fẹ́ lọ ṣe yìí ó wà very very important mo ní láti jáde lọ ṣe má bínú ṣùgbọ́n má dà má padà ń sìn mo lè padà wá lọ́sàn mo dé lè padà wá lálẹ́ kó sígbà tí mi lè padà yọjú sí ẹ náà hmm? Àríkẹ́. <laughs> bébì mo ń kú bóyá kí n pè abíbọ̀ ló máa pín so that màá lè bẹ̀ dáná kó tó dé àbí kí ló fẹ́ jẹ. kàn wò bí a kà pé ara wọlé lọ mo ní kó wọlé lọ. hello ẹ máa bọ̀ wá bá mi nígbà yìí. ó ti ṣiṣẹ́ ti ṣe ó ti dakọ ni ó sì ti jìyàjìyà ó ti jẹ́yàn ó ti ṣe lákàlàkà kọjá níbi tó dò tí ń bọ́ ọmọ ẹlẹgbẹ́ rẹ̀ lọ ó ti gbóúnjẹ fẹ́ gbósì ti dúgbà wo rẹ̀ bọ̀ sọ fẹ́ gbọ́ késàrí ò ṣe pa. Ah, bàbá ẹ má sọ bẹ́ẹ̀ bàbá ẹ má sọ bẹ́ẹ̀ ah, kí lẹ̀ ń sọ yìí ah, èmi ò nígbàgbọ́ pé ọlọ́run dá èèyàn kan sílé ayé yìí tí ò ṣe é pa pàápàá jùlọ kò ń ṣe késàrí tó gbélé ayé tó ṣàbùrú mi ò sọ nǹkan tó ṣe fún yín fún mi ni. ọmọ ọmọ nǹkan tó ń sọ jáde lẹ́nu kísárì ni wọ́n fẹ́nu pè báwọn àjẹnú èèyàn ti rìn lókun lọmọkùnrin náà ọkọ ojú ọ̀nà tí ń lé furukọ́kọ́ furukọ́kọ́ furukọ́kọ́ ẹ̀fọ́ra burúkú ti gbẹ́nà wọnú omi lọ́sàn gangan ó ti já òdòdó ayé òdòdó ayé tó jà ló sì fi sagbára sórí ìlú Òṣùgbó ló lò ìlú Òṣùgbó ìlú Òṣùgbó tó sì ń lò ń agbede méjì ayé òun ọ̀rẹ́ ọlọ́rẹ̀ gbé ka ìgbàkigbà tó bá ní lóòlù náà lọ́mọ ń gbé wá tó bá ti lùlù náà sọ yìí ooo ó korokodo ayé olùfẹ́ ni náà jó. bàbá bàbá nǹkan tẹ́ ń sọ fún mi sì ni pé kẹsàrì apá gbogbo ẹbí mi gbé ó pa mí run lójú ẹ̀mí yín ẹ wá sọ pé kò sí nǹkan tẹ́ lè ṣe ẹ má dojú sí mi. ọmọkùnrin náà lágbára púpọ̀ ni ó lágbára púpọ̀ ni àmọ́ bẹ́ẹ̀ díẹ̀ bá pógun tó bá pọ́gbọ̀n àgò ní òde gbẹ̀yìn ẹlẹ́rù bá sì kòkè tó bá kọlẹ̀ ó tá a gbé ká ibi tá a gbé kàrí láàrú mo fẹ́ kó understand pé. ikú baálé ò kì í ṣe fault mi at all. and sky tó dẹ̀ jẹlẹ̀ ìwọ náà mọ̀ kó dalẹ̀ ni nǹkan tó ju ọ̀dàlẹ̀ dẹ̀ máa ń rí lójú ẹ̀ rí yẹn and ikú lexi náà you know kò sí ìtọ́jà fault mi bẹ́ẹ̀ o i'm sure you know that nǹkan tí mo need nsìn lélẹ́yìí mo need àwọn two guys to ma fi replace baálé àti sky mo fẹ́ kó wá bó ṣe máa get àwọn ọkùnrin tó tó ọkùnrin ta lè jẹ́ máa role. can you do that for me. tó mo tó fẹ́ sọ fún mi mo fẹ́ ká ní èlò e fún mi mi fẹ́ ká lọ sí operation kankan I have my reasons. agbẹni dasọ nílẹ̀ kárọ́ alùkò ní dasọ tí a lóde èkó sùn lẹ́kẹ̀lẹ̀kẹ́ o lẹ́kẹ̀lẹ̀kẹ́ ní dasọ tí a lóde èkó fún. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tọ́ yẹ parapọ̀ kẹ́ wá jẹ́ mi ní mòho mòho mòho ní mèsì ọmọ lótú ìfẹ́ wọ́n jèlé ayé alákọ̀ọ́kọ́ lílé ọ̀yá mú jẹ mú jẹ kó sara gírí. èèyàn kékeré ló pé késàrì ni mo jẹ́ kó o fi sẹ́nu kọ́ máa rún máa rún òní ògúndógúndó mo ti lọ rèé báwọn jẹ yín àrò ló ṣe bẹ́ẹ̀ tiẹ̀ tí mo bá wọn bùjá níbẹ̀ ṣebí gba adáná fi gbómi fún mi eégún olè bẹ lápò ọ̀tún àwọn àbòrìṣà lẹ bẹ lápò òsì wọn wá fa kírírírí bó tó ṣe ti àwo wọn fẹẹ jẹ ìjọba igúnnugún ayé tó gbẹbọ ọba rẹ kọ lọrun tó dó tó gbèsè rẹ bọ mo dúpẹ́ lọ́wọ́ yín wọn jèlé ẹlẹ́ẹ̀kejì rèé ọyá mu ẹnìkan ọgbọlọjọ mu omi kó tún kígbe òtútù ṣe bó lóò ti ṣe ọjà ọjà ọjà mo jẹ ọgbọdọ sojú mo jẹ mo jẹ mo jẹ mo jẹ mo jẹ mo jẹ mo jẹ ah! ikú ayé tí ń pa ni ó nu ọyá gbé gbé fisanu saki ló lóró ìjẹ̀bú ló lè pè àwì jalè lọ́làṣẹ oró tó ń bẹ lẹ́nu saki mo pè yín ẹ wá jẹ́ mi ní mèsì àwọn ọmọ lótú ìfẹ́ èpè tó ń bẹ lẹ́nu àwì mo pè yín ẹ wá jẹ́ mi ní mòho mòho mòho ní mèsì àwọn ọmọ lótú ìfẹ́ gbogbo ẹ̀yin tó láyé mo dúpẹ́ mo dúpẹ́ ọyá gbé jẹ́. <laughs> ìbádọ́ra náà sọ kékeré pẹ̀lẹ́. darling. yes baby. Um, I really like idea kí ọ̀nà máa bímọ abroad yẹn. why don't she like it. ah alifẹ́ máa tẹ̀kẹ̀ mi náà. àti wípé ojú mi ò ní tẹ́yìn náà you know I can't live my life without you. come on darling ó yẹ kó understand pé èmi tí mo ní kó travel out mm. <laughs> èmi náà lè fẹ́ sílẹ̀ náà at least my mama wa yọjú baby there are so many good hospitals around here tí o máa ti lówó lọ́wọ́ èèyàn lọ sí any hospital of our choice. i understand but that's the best for you nǹkan tí mo dẹ fẹ́ nìyí. no mhm. problem as your lordship pleases ìwọ náà mọ ìpè lẹ́yìn Ọlọ́run ìwọ tún lọ lọ́run mm. so nǹkan tó bá fẹ́ náà ni màá bẹ fẹ́. that's my baby. <laughs> ṣàlẹ̀ sáàbù oúnjẹ yín sìn. àwọn tí wọ́n á lè lù tí wọ́n ti mọ̀ níbi táyé ti pa májèlé ẹlẹ́kẹta kó gbé jẹ tọ́ba ti wá gbé jòjò ọkùnrin mẹ́ta nu ìwọ bá gbára kọ́ ní tí wọ́n pèlè èèyàn torí mo sọ wọn ìfá dọ́là tẹ́ pèlè sáré ọkùnrin bíríbírí ọkùnrin gidigidi èèyàn lásán ọ̀gbọ́dọ̀ mọ àfárá méjì láti kẹ́ni tí ọba mú kẹsàrì ọgbọ́dọ̀ kú kó tún jí padà. lódìdí wọ́n já àrùn kọ̀lọ̀kọ̀lọ̀ ó gbé nínú ilé mi késárì òun ló ti yìnbọn pọmọṣẹ́ mi èmi késárì èmi apákan ẹfun apákan oṣù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹfun ló ń báyé oṣù jẹ́ oṣù náà ló ń báyé ẹfun jẹ́ níbo ló ti kàn níbo ló ti kàn nítorí pé mo rí mo kò ó máa ń lápèjúwe. ìwọ ọmọ yìí orí ló ń já ẹni ẹnìkan kì í já orí orí ló ń já òrìṣà ẹnìkan kì í já òrìṣà á di bí ọlọ́jà kò kí lóyún á di orí kìnnìún bákan ní báwọn òun ṣì ní gbọ́ á di bí ọlọ́jà kò kí lọ́dún olóbi ló bí owó àrọ yìí ló bẹ́wìrì ilé alágbẹ̀dẹ àbájákùn máa ń lọ tó bá ti kò jẹ́ àwòrán wo 它这个双十一